ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل عباد الله من أجل النعم التي يمن الله عز وجل بها على عبده بعد توفيقه للإسلام والتوحيد والسنة الاستقامة وهي السير على الحق دون الميل عنها يمنة دون الميل عنه يمنة ويسرة فلأهمية الاستقامة أمر الله عز وجل نبيه بذلك فقال فاستقم كما أمرت ومن تاب معك ولا تكفر وقال سبحانه وتعالى ولذلك فدعوا واستقم كما أمرت وأمر الله سبحانه وتعالى نبييه موسى وهارون عليهما الصلاة والسلام قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وأمر الله عز وجل عباده المؤمنين فقال وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال سبحانه وتعالى قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد الآية والنبي صلى الله عليه وسلم وصى بذلك سفيان ابن عبد الله لما قال له أخبرني في الإسلام قل لي في الإسلام قولا لا أسأل أحدا غيرك قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم رواه مسلم وللاستقامة ثمرات في الدنيا والآخرة وإلى ذلك أشار الله سبحانه وتعالى فقال وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا وقال سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشهي أنفسكم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 قال سبحانه وتعالى اهدنا الصراط المستقيم وقال ذلك لمن أراد أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين أدوك فعلنا الله أدوك فعلنا بايتي أتون دائمي وسي láti láǹfààní ọdún ilé àti ọdún kìí ṣe mímọ̀ sí ẹnìkọ̀ọ̀kan wọn bí kò sí pé ó wu ọlọ́ọ̀lọ́ subhanahu wa ta'ala òun náà ni wọn sí ó tún jẹ́ wà ní inú ọdún Islam òun náà ni fún wa ta'ala adúpẹ́ fún bákan náà tọrọ ìkẹ́gẹ́ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́ọ̀bá tó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá yìí pátá ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àti abátú tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama orin tó ga jù ìdẹ̀ra tó ga jù tí ọlọ́ọ̀bá máa ń ṣe fún ẹrú rẹ̀ lẹ́yìn ìgbà tí ọba ti fi sí kùngẹ́ tọ́jẹ́ mùsùlùmí ọmọ àti súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó sì da orogún pẹ̀lú ọlọ́run òun náà ní alẹ́ ìsèkọ́mà ìsèkọ́mà ò ní pé ìtẹ̀yà ń se ní dáadáa kọ́mọ jùúlẹ̀ bí mímí túlẹ̀ kọ́mọ mí tó báwọn èèyàn túlẹ̀ kí wọ́n máa kùn sí létí tó láti lè pé kọ́ kó lójú ọ̀nà islam kúrò lójú ọ̀nà súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn takú wípé àníṣẹ́ ti Islam ni màá máa ṣe ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni màá máa tẹ̀lé bákan náà mi ò ní da orogún pẹ̀lú ọlọ́run bá wa subhanahu ta'ala àyèmáyé nǹkan ìní máa ń mi àwọn èèyàn lórílẹ̀ ayé tá a lára rẹ̀ tó ga òun ni àdánwò nígbà tí àdáwò bá ṣẹlẹ̀ sí ọmọnìyàn kí ọlọ́ba kí ó ṣàánú wa níbẹ̀ ìgbà yẹn làwọn èèyàn máa ń lo àǹfààní yìí láti lè sọ ọmọ ànábì Adam nù ó sì kéré nínú ẹni tí máa dúró nígbà tí àdáwò bá ṣẹlẹ̀ ìyẹ́fà tó fi jọ sí pé èèyàn tí ì lè dunnú púpọ̀ tí bá ń ṣe Islam èèyàn tí ì lè dunnú púpọ̀ nígbà tí bá ń ṣe sunnah ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi jẹ́ sí pé yóò kú sórí rẹ̀ lẹ́yìn tí ò ní kú níbẹ̀ kíkú sórí títẹ̀lé tọ́lọ́run kéèyàn má yẹ kú níbi tọ́lọ́run nígbà kọ̀ọ̀kan kéèyàn má gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ àbí yẹ̀yẹ́ táwọn èèyàn fi ń ṣe nípa wípé ó ń ṣe islam àbò ń ṣe súnà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí láǹpẹ́ ní ìsìnkọ́mà ìsìnkọ́mà yìí ó pàtàkì débi pé ọlọ́run fi àwọn ànábì rẹ̀ lẹ̀ láì mọ́ máa pa wọ́n láṣẹ tó ń ti bó ṣe já sí pé wọ́n jẹ́ ànábì ọlọ́run ọlọ́run bá wọn subahana wa ta'ala kódà ó pa ànábì wa muhammed sallallahu alayhi wa sallam láṣẹ yìí pé eré ànábì lẹ́yìn ìgbà tá a ti fi ọmọ nàta tá a ti fi ọlójì sí ọlọ́run dúró ṣinṣin mọ́tò nǹkan táwọn ará mọ́kà àbí àwọn kẹfẹ́rí mi ń sọ nípa rẹ̀ mọ́tẹ̀sígbọ́ rárá ojú ọ̀nà tí a fi ọ̀tọ̀ yìí ti ṣe ojú ọ̀nà islam tọ́já sí pé náà lẹ̀ṣẹ̀ kan ṣoṣo ìtọ́lá ọba ọ̀rọ̀ subhanahu wa ta'ala yóò tẹ́wọ́ gbà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òun náà ní kí o dúró lé lórí. bákan náà ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ subhanahu wa ta'ala ọkọ̀ anabi musa àti anabi harun alayhi masalatu wasalam ọkọ̀ wọn lọ́sẹ̀ yìí pé káwọn náà ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba sọ yìí pé ìrẹ́ musa ìrẹ́ harun àti gbọ́ àti gbàdúrà yìí ṣùgbọ́n tó kù fún yín ni pé kí ẹ dúró lórí ojú ọ̀nà tẹ wáyé yìí kí ẹ má jẹ́ kí nǹkan tán kó tọ́tọ̀ṣẹ̀ mi yín àbí kó ṣèkẹ̀ mi yín àbí kó jẹ́ kí ẹ yẹ̀bá kó lójú ọ̀nà ti Islam kó jẹ́ kí ẹ yẹ̀bá kó lójú ọ̀nà òdodo èyí tí ọlọ́run bá ti òfin yín mà kódà ọlọ́run bá wọn subhanahu wa ta'ala ọ̀pá gbogbo àwọn tá a jẹ́ mọ́ òmìnir lẹ́yìn ìgbà tí a ti jẹ́ mùmí nítán ọlọ́run sọ pé eré anábì sallallahu alaihi ya sọ fáwọn èèyàn pé ọ̀jẹ́ nǹkan ju agbára bíi tiwọn lọ ìyàtọ̀ láàrin èmi àti òjú pé ọlọ́run bá ṣe mí lánàá bí ọlọ́run wà yìí sí mi ọmọ yìí pé ọlọ́run bá ìdọ́yà sí pé èyí tẹ́ pè lọ́sàn-án lóru òun náà ni ọlọ́run bá ẹ̀wọ̀n dúró dáadáa torí pé ẹ rí àmì wò ẹ rí wò nípa ọmọ ẹ rí wò nípa àjẹ ẹ̀mú ẹ rí wò lọ́dọ̀ àwọn kìfèrè ẹ rí àmì wò kódà nínú àwọn tẹ́ jọ jẹ́ mùsùlùmí. èyí tí ọjọ́ ọ̀ràn yẹn fún yín òun náà ní kẹ́ dúró dáadáa kó fi já eléyìí ni ojú ọ̀nà mi èyí tí mo ti là kalẹ̀ fún yín ti ṣe islam ẹ má tún tẹ̀lé àwọn ojú ọ̀nà míì tí wọ́n máa pè yín sí yálà lójú ọ̀nà èyí tó ti kèfèrí tí èsè ti islam ni àbí lójú ọ̀nà àdádálẹ̀ èyí tó ṣe pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ò mú wa ẹ má tètè sí rárá ìdúró sísí nínú ẹ̀sìn ọlọ́run ìyá máa réré rẹ̀ ní ayé àtìlọ́jọ́ gbèdé àkíyàmà bó tilẹ̀ yá sí pé ó le púpọ̀ torí pé yorùbá sọ pé ẹni tí nǹkan ọ̀bá ní mọ́ ń pera rẹ̀ ní ọkùnrin sọ ìgbà tí àmì wo bá dé téèyàn lọ sí ṣọ́ọ̀tì tí ò lọ sọ́dọ̀ babaláwo tí ò lọ pa nǹkan míì pẹ̀lú ọlọ́run tí ọ̀tẹ́ tí sí nǹkan táwọn èèyàn ń gbọ́ pàtàkì jùlọ nílẹ̀ yorùbá tá a wà yìí kéèyàn má ti rámìwò díẹ̀ ni wọ́n ti máa kùn sí létí pé à ọmọkùnrin èdúró lọ́sàn gbogbo àwọn tó rí àwọn náà ń tẹ́ǹdì ni ìyẹn ló fa ọ̀pọ̀lọpọ̀ aburú tá à ń rí lórílẹ̀‐èdè wa lónìí kò sí nǹkan míì ju wípé àìlè ìdúró ti tọ́lá ọ̀bàbà subhanahu wa ta'ala àìlè ìrètí kí ni nǹkan tí ọlọ́run bó ṣe lẹ́yìn ìgbà tó ìbá ṣe sùúrù lérí àdánwò kan àbí kejì ètí bá ń gbé báyàn. lára ìrìn jẹ́rìí ni wípé ọlọ́run sọ pé táwọn yẹn bá lè dúró déédéé níbi a ṣe ń bẹ́sẹ̀ ọlọ́run ọba lọ tí wọ́n yé ẹsẹ̀ kó ń bẹ̀ nígbà kọ̀ọ̀kan yálà nígbà tí wọ́n rí jẹ ni àbígbà tí wọ́n ò rí jẹ nígbà tó ṣe pé nǹkan tí wọ́n fẹ́ ọlọ́run bá ń ṣe fún wọn àbí wọ́n tún ọlọ́run bá tún ṣe òdì kejì rẹ̀ tí wọ́n bá lè dúró ni wọn ò bá sì máa rò jù lọ́pọ̀ fún wọn ìyẹn ni pé àlùbáríkà ọlọ́run ìkẹ́ ọlọ́ọ̀lọ́ subhanahu wa ta'ala sọ pé àwọn tí wọ́n bá sọ pé àwọn gbàgbọ́ tí wọ́n wá sọ lórí ahọ́n bí kò sí pé wọ́n tún lò ó pẹ̀lú sẹ́ẹ̀sì wọn wọ́n kírun wọ́n gbààwẹ̀ gbogbo nǹkan tí wọ́n wá ń ṣe yìí wọn ò jẹ́ kí nǹkan kan kó mì wọ́n kó lójú ọ̀nà èyí tí wọ́n rìn tọ́jà ti Islam tí ò jẹ́ kí wọ́n kó lójú ọ̀nà ti súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀lọ́ sọ pé. nígbà tí wọ́n bá fẹ́ kú ọ̀nà ọba yọ ran àwọn màláìkà wọn tí wọ́n máa sọ̀kalẹ̀ tí wọ́n máa fún wọn ní ní wípé bẹ̀rù ibi lọ ti ṣe inú sàárè àtọ́jú àti láti pàdé ọlọ́run ọba sì lérí tó torí ni ọba yàn láti lè rẹ nílé ayé àti àwọn màláìkà máa fi ẹni wọ́n máa fi ní ẹ̀mí balẹ̀ ìdúró sísí lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀ba kéèyàn ọmọ yí ẹ̀kú ń bẹ̀ oníranran kan ní máa ràn yàn lọ́wọ́ nípẹ̀ lára ẹ̀ ó ní ìmọ̀ torí pé ẹni tí bá ń ṣèṣìn pẹ̀lú àìmọ̀ kan ìjọ tí wọ́n bá ti gbé nǹkan kan wá bá nígbà tó ṣe pé kọ̀ ọmọ tí ń ṣe tẹ́lẹ̀ yọ sáré gbà yọ bá dídàkudà ìyẹn lọ́fọ̀ọ́ o lè sọ pé òun ti súnà nígbà tẹ́ bá rí lọ́sọ̀kan òru kan ni wọ́n bá máa kó bídíà káàkiri kí ló fà á torí òrújú kan àbí kejì èyí tí wọ́n ti délé lọ èyí wọ́n ti ẹ̀tún wá sẹ́pẹ́rẹ́ ju ẹlòmíì tó ṣe pé yọ́ máa kírun yọ́ máa gbà wẹ̀ nígbà tí wọ́n bá ti kó òrújú kan fún un ni wọ́n bá sọ pé òun ti gba Jésù inú ayé òun tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlà rí nínú àwùjọ wa tó ṣe pé lára ń ti ń bíi òun náà ni àìnímà nípa ẹ̀sìn téèyàn ń ṣe nǹkan tí nǹkan àkọ́kọ́ ti máa ń kún yàn lọ́wọ́ láti lè dúró lérí dáadáa èyí téèyàn wà pàtàkì jùlọ èyí tí ṣe Islam òun náà ni kéèyàn ó nímọ̀ nípa rẹ̀ ìnímọ̀ nípa rẹ̀ a máa jásí pé kéèyàn lọ sílé ẹ̀kọ́ a sì máa jásí pé kéèyàn máa béèrè lọ́wọ́ àwọn onímọ̀ kọ́ máa ṣe àbámọ́dá kọ́ máa sì ṣe wípé ojú mi dá pé èmi náà ti tó láti lè mọ nǹkan nínú ẹ̀sìn tó sì já sí pé gbogbo nǹkan táwa náà fi ń jẹ tá a fi mọ kò sí ìta àkọ́ níbẹ̀ tá a bá ti mọ̀ yín pé a ní láǹfààní láti lọ sílé ẹ̀kọ́ kọjá sí pé gbogbo nǹkan tá a máa ṣe pátá ká máa ṣàkíyèsí ta lábéèrè lọ́wọ́ rẹ̀ nínú àwọn àfa onísùnà tó ṣe pé ó ti pọ̀ nínú àwùjọ wa lónìí alihamudulilayi bákan náà lára tí máa kún yàn lọ́wọ́ òun náà ni kéèyàn máa bẹ́ ní rírìn torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ kó lójú ọ̀nà òdodo tó yẹ lójú islam látara àwọn alábàárín ìlú ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe pé ó ti ń ṣe súnà tẹ́lẹ̀ àbí tó ti wu ìwà ọmọlúwàbí tẹ́lẹ̀ sí pé ó padà di rádaràda tó di nǹkan tí ọjọ́ sí pé inú òbí tí ọmọ ti ń fi ṣépè pé ìbá òun náà ni àwọn nǹkan wọ̀nyí ilé anábìwá sallallahu alayhi wa ló ń sọ pé ẹni tí ń bá yàn rírìn àti ẹni tí ń bá bú rìn ó dàbí ẹni tó sọ pé ọjí alágbẹ̀dẹ àti ẹni tí ń ta gidi látọ̀dọ̀ ẹ̀ bí fún ọ gan-an ó lè rà á tàbí kó sọ pé ibi àwọn ìtíntà ọmọ gbóòrùn rẹ̀ ní dáadáa ṣùgbọ́n tó bá ṣe pé alágbẹ̀dẹ ni ànábì sallallahu alaihi wasallam ó ní pé ìmọ̀pá ọmọ gbóòrùn sí ọ̀sẹ̀ ọlọ́run àdúgbò ṣe pé kó ju aṣọ rẹ̀ ìtumọ̀ ni pé ẹni tó yìnbá ń bá rìn a máa lapa bú látàrí láàrin èèyàn ó ṣe pàtàkì fún àwọn tá a jí òbí láti máa ṣàkíyèsí àwọn tí àwọn ọmọ wa ń bá rìn bó ṣe ṣe pàtàkì káwa náà máa ṣọ́ra ṣe nípa àwọn tí a máa fọ̀rọ̀ lọ pàtàkì jùlọ nígbà tí àmì ìwòsí ọba dé ẹni tí ó ṣe wá lákin tí ò ní jẹ́ ká kú lójú ọ̀nà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni ká sojú kòkòrò láti lè fi ọ̀rọ̀ lọ. bákan náà torí pé àfẹ́ gba àsìkò púpọ̀ torí pé ijó ọdún ọjọ́ ọ̀dùnnú ọjọ́ pípa ẹran ká jẹ kí fámílì ọjẹ ká sì fún àwọn míì tó ṣe pé wọn láǹfààní láti pa àbí wọn láǹfààní náà láti lè fi dá ọ̀rẹ́ òní lára nǹkan tí máa jẹ́ kéèyàn ó dúró ṣinṣin ó ní ìsìnkọ́mà òun náà ni àdúrà torí pé ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo ìgbà ní máa ń pa wá láti ká máa tọrọ nínú sọ́rọ́tò ìfọ́tà yìí pé ihdina sirata al-mustaqim yẹn ni pé fi wá rinlẹ̀ sójú ọ̀nà òdodo ìta àwáyé ìtẹ̀sẹ̀ Islam títí ojú ọ̀nà súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá sì sọ gbogbo ìkìlọ̀ tá a ṣe fún yíyí kẹ́ ẹ fi lè kó fi lè jásí pé ẹni tí ó dúró tọ́ kó fi lè dúró tọ́ ni ṣùgbọ́n ẹ̀ lè dá dúró tọ́ àti tọ́gbà gbòòrò náà ìtumọ̀ ní pé gbogbo ògbìyànjú téèyàn rí kó ṣe ìyàwó bùkátà sí láti máa bí ọlọ́ọ̀bá lóòrèkóòrè kó mú ìyànjú tuntun lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala kí ọlọ́ọ̀bá jẹ́ kí a lè mú islam lọ́dọ̀ ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ó sì káfíṣe nígbà mùsùlùmí anábìwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ òṣìṣẹ́ ní ìpàkíyèsí tí alákìrún àìdì sọ́bà yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kìí yan náfìlà kẹsẹ̀ síwájú kìí sì yan náfìlà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n rinlẹ̀ nínú Ibn Majah hadith Abu Sa'id al-Khudri tó gbà wáyé pé tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá padà sílé a máa ṣe rákà méjì káwọn náà ṣe bẹ́ẹ̀ ó fi bá súnà Ànábì wa Muhammad sallallahu alaihi mu bákan náà ní máa kọ̀ntínú láti máa sọ Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd pálákì jùlọ ní ẹ̀yìn irun kọ̀ọ̀kan láti ìgbàdá ti kí àtúbà tán ní àná títí tí àyàmù tashrik ní ọjọ́ mẹ́ta òní ní jimá ìtumọ̀ ní pé sátọ̀dé sunday monday aláṣàrí monday òun ni a sọ fún mímọ sí allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd so kama sí lọ́pọ̀ ọlọ́ba yóò gbẹ́lẹ́ sí fún ẹnì kọ̀ọ̀kan wa allahumma izzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa damir dammir a'da'aka a'da' ad-din اللهم min لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحوم به علينا مصائب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصار وقوات محيتنا واجعله وارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم إنا عبيدك بنو عبدك بنو أمتك ناسيتنا بيدك ماد فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك وأنزلته في كتابك وعلمته أحد من خلقك أو سأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا آه، أتما máa لتي سواجو تي ìran ẹ̀dẹ̀ tó bá papọ̀ mẹ́jìmá báyìí ẹni tó bá ti wọ́ ànábì gbà láàyè láti lè má wá sí jimá ṣùgbọ́n yóò fi kí àyílà tó àti máa sọ eléyìí náà láti gbà tí jimá bá fi papọ̀ mọ́ ọdún ọlọ́ba yóò gbà lẹ́sìn fún wọn.